في رواه عندك كما تذكر في محمد صلى الله عليه وسلم عن قرآن وقت ذلك الليلة في رمضان Abbiamo fatto un anno a lei, a voi, ìrànlọ́yà ọ̀pẹ́. Àbẹ̀rẹ̀ àwọn àgbẹ̀gbọ́lá èyí ó wà ní wọ́n ti wà ní. Àbẹ̀gbọ́lá kò sí ẹ̀sọ́ àṣírò ìrànlọ́yà ọ̀pẹ́. Pẹ̀lú òkúta náà ní èyí, a ó kùnà eléyìí bẹ̀rẹ̀ pẹ̀lú ìtààmù sí àkáàmù sábà kí náà sì ní àsábà àwọn onítààmù sì ní ìṣeré ìṣe ìṣeré yóò ìṣeré ìṣe ìṣe náà ti lọ mùsàlá ọ̀ pẹ̀lú ìjọ pẹ̀lú ìjọ mùsàlá ọ̀ bákan náà ń tàǹtì ní àríyá àríyá àwọn kẹ́lùmọ̀ kan bẹ nínú fífẹ́ yìí ṣe ṣe nínú èdè wa ní báyìí náà làwọn sábà lò ó ẹ̀yìn àbẹ̀wò pé ìgbà ọ̀hún. wọ́n lọ pé àwọn ará ìsìnkú òun ni ara kò díẹ̀ nípò ní nǹkan nínú ilé ẹ̀rọ àwọn ìsìnkú yẹn. Wíṣọ ara àwọn náà ni àlàáyà àti àlùkọ́rùbù. Ilé ìlú Yorùbá àwọn ọ̀rọ̀ wọn ní wọ́n yá Nàìjíríà. Àyàtúwà náà yá Nàìjíríà. Ìgbà àyàtọ̀ ní ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ nígbà tí a bá dé bẹ̀rẹ̀. àgbà tó ń ilé ìwé ọ̀rẹ́ rẹ̀ kí ni áyé àti yàtọ̀ sí alùpọ́ọ̀lù. bákan náà a ó sì sọ̀rọ̀ nípa àkáàmù àlọ́gọ́ àlọ́gọ́ gbígbà nǹkan lọ́wọ́ ẹni nípa nínú ọ̀sẹ̀ bàbá délé lórí lórí ìka ẹ̀ gbogbo ọ̀dọ́ máa ń fi rẹ̀ ọ̀gbọ́n wọn láti mara rẹ̀ sínú ọ̀dọ́ lórí àbí ọ̀hún sínú ọ̀dọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ibi bàbá rẹ̀ ó kùtù lọ́bẹ̀ rọ láwọn ìlọ́nilọ́wọ́ káàkiri tí yóò máa san orí ìkànnì káàbọ̀ yìí títí òkú kéré máa.

àwọn ẹni tó mọ ilé yìí kí ni àwọn ìdájọ́ òfin ìsìn lórí ẹ̀ mẹ́nu bá ilé yìí náà. bákan náà nípa àkáàmù àlùwàdí à ìgbé ìtàpamọ́ sórí ẹ̀mí kí ni àwọn òfin ìsìn lórí ilé yìí náà. lákọ̀ọ́kọ́ àrùkù márùn-ún àkọ́kọ́ mẹ́rin náà ní ìdájọ́ tó ti má ọ̀rọ̀ àṣà. wọ́n wá ní tàbá ní àṣà á sọ pé òun náà ní jẹ́ àlùmùsá lápọ̀ tí ẹ̀rọ tó lè sọ àbí yorùbá ní ìdíje gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n fà wá ṣùgbọ́n àwọn àgbà ilé yìí lọ́nà gbogbo àdáyé nígbà la Oríṣiríṣi ọ̀nà ló máa ń bá wa. Ọmọ lọ ọmọ ń bá wa láwọn náà èèyàn máa ń bá a ṣe tẹ́tí ìfara náà. Nígbà tó tẹ́tí pé ó ti tún pàtíkáǹtì kọ̀ọ̀kan náà ó ti ní iye tí wọ́n gbọ́dọ̀ san ó ti di pé wọ́n lè pàtíkéǹtì níbẹ̀ ilé ìwòsàn wọlé sí abẹ́ àwọn àti ti pọ̀. àwọn gbogbo eléyìí àwọn olóòbàdà àwọn olóòbàdà ìta àwọn àbàdà báàbò ìlú bàlàyé fún wa lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́. wọ́n ní àlùmọ́tà àdàpọ̀ kí ló ń jẹ́ àlùmọ́tà àbápọ̀ wọ́n ní kí àlùmọ́tà ọ̀ọ́tún lẹ́yìn àyàwó àmì wọn lọ́yẹ̀ òun náà ní ìdíje eléyìí tó wáyé láàrin kálù àwọn nǹkan láti fi ìdíje àbí gbogbo àmì náà. àwọn ọmọ ẹ̀ wá tó tó lè sí ni wọ́n ló sọ pé wàkàdà àlùdà lákọ̀ọ́kú lè sì hà ìdíje ọba títa àwọn alábára ti lé lọ́dájú ìdíje ọba títa. eléyìí náà lè fọwọ́ pé àdúgbò kan náà ní ìdíláàrí tó ṣe ọya pẹ̀lú àwọn àwọn akẹ́kọ̀ọ́ pé àbùkátà wọn á fi pé ilé ìlẹ́tọ̀ mùsàbọ̀kọ̀ wà lára ìlúlá mùsàbọ̀kọ̀ ṣẹ́ ti mú farama òun lè tó ṣe pé tùtà ìlú àlá lásìrì dìnyìn lórí ìtànká ọ̀rọ̀ ẹ̀sìn. Tẹ̀lé ìfọ́n sọ ní ìdáyé tó ń bá bá bẹ̀rẹ̀ pé ìdíje àwọn nǹkan ọ̀sìn bíi káfẹ́ ní sáré káfẹ́ àwọn ní sáré torí báwọn nǹkan wọ̀nyẹn láyé tó ń mú wa gbé lọ sójú ogun nǹkan ìrànwọ́ lọ́wọ́ bá a tó ju àwọn nǹkan ọ̀sìn lórí ogun bákan náà tó bá kọ àti hàn bá a ṣe ta ọba nínú wẹ́pọ̀n tí ó fi jọjú nígbà náà òun nìyẹn. àwọn tó jẹ́ alẹ́ nínú tí wọ́n fi jagun gbà náà òun nìyẹn. ìyẹn ló fà ń sábà lọ lérò nígbà tí wọ́n kéèkì kan ní ní áfíríkà yìí wíwà táwákùnrin kan tó wà lẹ̀ máa tó dẹ́rù bà á tọ́wá bá ń kọ ọkùnrin yẹn lẹ́sìn lórí tó ní àyàkọ́tòlù ní wàlùmọ̀sọ̀rọ̀ ìlú màdọ̀jìnì wàmàdùnúnà ti gbòòkò ka àyíká àti àbúwárì ẹ̀rọ tó lọ fọ́ ọmọ yẹn náà pẹ̀lú àyà kan tó wù ní kẹ́lí yẹn ló kó wọn lè parí àtúrò ó ló kó wọn lè parí kà agbára rẹ̀ ká. wọ́n lọ sọ fún ìtumọ̀ àjọ yìí tẹ́bi náà ní wẹ́lọ́ọ̀kì ilẹ̀ lọ́sọ̀rọ̀ sí lọ́wọ́ nígbà yẹn òṣèjọ fún ẹ̀mí yẹn kí ni ló ti gbà lóru ìjà náà lé wọn lọ́kẹ̀ẹ́ náà kọ́lá kó o ti lọ́kẹ̀ẹ́

ilé ìjọba jù báyìí tẹnu tiẹ̀ náà mú ó wá tún ṣe ká mọ̀ ní ẹnu ẹ̀ gan níbi tó mú lé ó mú bí ẹnu ní tàbí ìní zọ́kùrù yẹn náà ìyẹn náà àwọn èdè Yorùbá wa sọ sí náà lòun náà àwọn tó ṣùgbọ́n tó súnmọ́ náà ni wípé àwọn náà sọ fún gàwá ẹni bàbá tó wọn kó kùkù lájà kùkù lájà sẹ́ni ṣe náà nìyẹn àgbàlagbà kẹ́kẹ́ ìlú òṣù làwọn ọ̀gá náà ìlú náà bàbá kùkù lájà kí ni kàwé náà pé kùkù lájà bàbá kò fi ní ń jẹ bẹ́ẹ̀ kùkù lájà wọ́n máa ń jẹ́ rúbọ̀ mọ́lẹ́lẹ́ kùkù lájà ó fi ọ tọ́wọ́ á ti lẹ́nu rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí káàkiri ilé ìmọ̀ràn yìí ṣùgbọ́n bá wọlé bá ti kọ́ ẹ̀rù ọ̀gá bẹ́ẹ̀ làwọn alábá náà wọ́n lẹ́yìn ewu àwọn ọ̀bẹ ewu jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ti dá ọkọ rẹ̀ ẹ̀rù ọ̀gá kàlù pé ewu ni wọ́n dákọ ewu ni wọ́n dákọ. irú ẹ̀ náà ni ìtọ́wà náà tí Yorùbá náà máa ń bọ̀ torí àwọn wẹ́sàn

nínú àwọn ilé ọmọ tí káwọn ará ń ta ṣe é. ọ̀gẹ̀dẹ̀, ilé èkó ẹ̀mí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀ ṣe ìwọ̀n jẹ ibi ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́. Àwọn àgbègbè kìkì yẹn wà fẹ́rẹ́rẹ́. Àwọn wa lè ìlú àwọn ìlú. Ẹni tọ́wọ́ rẹ̀ ọ̀gá tọ́wọ́ ẹ̀yẹ̀ báyìí tó fi ìgbọ́ lọ́wọ́ bọ̀ ẹ̀ wọ́n máa ń ṣe ìfọwọ́ nígbà náà. Tòbí tó gbà òní kẹ́kẹ́ wọn làwọn ọmọ ẹ̀ ṣé báwọn ọmọ ẹ̀ náà ló bọ̀ ṣé jàǹgbà náà. Ẹ rí i pé irú àwọn ọmọ káàkiri ẹ̀ náà bí èso ìdọ̀gbọ̀n ẹ̀ náà wọ́n lè lò wọ́n náà tó ẹ tó tó àìsí ẹ̀gẹ̀ kó wá àgbà ẹ̀ àwọn tó káàkiri lò sí ẹ̀ tó lọ bẹ̀ lọ́wọ́. Tẹ̀gbọ́n tó wá súnmọ́ wọn sọ̀kọ́ wà bẹ́ẹ̀ láti gbò lọ́tẹ̀ ẹ̀kọ́ ọ̀bẹ àdìgbà ló ti di kó sin lọ́rùn bẹ́ẹ̀ lọ́wọ́ lóṣù rẹ̀ lóṣù. ara àwọn kan yẹn ara àwọn kan àwọn yẹn ní ọ̀rọ̀ nípa tí wọ́n ti ń jagun òun ni. ẹ lè rẹ oko tó ń sọ lórí kíni lìtẹ̀kùn náà kẹ́rin máa fi wọ́ ìdíyà ìyá kó bàa lè dojú pé ọ̀rọ̀ ọ̀tọ̀ náà wà lọ́wọ́ kíni lọ́wọ́ kíni. ó wá ní eléyìí a yìí a máa wáyé bẹ́ẹ̀ nílẹ̀ òun gbẹ́dọ̀ adúláyé lásìkò tó o ti fẹ́ tú o ti kẹnu àgbà tó gbà bá kó gbogbo àríyá ẹgbẹ́ bẹ́ẹ̀ náà parí ní bọ̀lúbọ́. ìlú àdé náà tó wọlé àbí wọlé ó wọlé lọ́nà

àtàwọn orí náà ló ṣe pé iṣẹ́ alákàtà wá débẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ bẹ̀. wọ́n ní wàyí àjá ìṣẹ́ tó ń bẹ ti táàbù wọn tó ná wa ní ìgbà. káṣí òǹkà bá kọ̀ lọ́nà tẹ̀sí fara wọn tó pẹ̀lú pé kùránì kò lẹ́ kó lẹ́tọ̀ọ́. tó lọ́wọ́ sùnà pẹ̀lú pé sùnà lẹ́nu sọ́mọ̀ wà á lè wọ̀ sùnà ó sọ fún wa yí pé ẹ̀tọ́ ni òun. èyí tó wọn bá ní láti sọ fún àìsí ẹ̀tọ́ ni kọ̀ọ̀lù sàhálà òun náà ni èyí tí ọlọ́run bá ní fún ọ̀nà ọ̀gbọ́n tó tó àǹfààní ní sọ láti àwọn ọ̀dọ́ ní ẹ múra kalẹ̀ ẹ múra kalẹ̀ fún àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n fẹ́ kó bujà yín tí wọ́n máa dẹ́rù bà yín tí wọ́n máa halẹ̀ bá yín ẹ̀yìn ẹ̀ kalẹ̀ fún wọn o. ẹ bá ní tẹ́ ẹ bá ti lágbára ma ní àwọn àyíké wúwà yẹn tí o bá ti bá àná ìdìbò yá máa ní kẹ́lẹ́ tó mọ̀ dámàdà ó bá lóko náà máa gbé ibi ìmọ̀ tó bá wù. ìfúnra àwọn ilé ìlànà kẹlẹ́ tẹ̀sí ìdùnnádá tẹ̀sí bẹ̀rẹ̀màfò tẹ̀sí bẹ̀rẹ̀màfò ayé tẹ̀sí ìdíwáyà. a rí ìwáyà fún sọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn fún wa látọ̀lá ní ìṣòro bá wa àyè òṣèlà. tó túmọ̀ sí wípé ẹni ìtumọ̀ ní ìṣẹ́lẹ̀ mi bá fún tí ò bá ti wà lábẹ́ ìṣà náà ti sọ yẹn ẹ̀dá padà fọ́nà ìfọ́nà tó ń kà lè lọ́kọ̀ wọlé. bí tí wù kí ìjẹ́sẹ̀wù rẹ̀ ó wù lórí tó èyí tá a lẹ́nu sí yẹn lọ làwọn ò àdìsí wa sọ̀rọ̀ àdìsí kò wá wa rè wọ́n ńlá ńlá wọn wa Ṣùgbọ́n náà náà ẹ̀ka náà lọ́wọ́ àbá adábọ́ọ̀lù yẹn náà tí wọ́n ní ìyẹ̀bá tí wọ́n ní yẹn bọ́ọ̀lù tó ti dà wọn àwọn ẹgbọ́ọ̀lù yìí jọ padà máa dé náà wọ́n ló gbà láyé. torí pé tí yẹn bá máa wò ó pé púpà wọ́n mọ̀ jẹ́ pé tírénì tàbá ló nìkan lẹ̀ kàmá lọ́ọ́ ṣe bí lè nàyà mẹ́wàá pẹ̀lẹ́ alágbára. Àwọn ìkànnì àti ọ̀pẹ̀ ìmẹ́wàá níbi òṣèlú àbàbò pàwẹ̀ náà tọ́ èèyàn bí wọ́n bẹ́ẹ̀ ní ìlú ìlú kadu pàwẹ̀ náà lọ́wọ́ àtúnlẹ̀ náà lọ́kẹ́ ìyẹlẹ̀ náà láì òun lè fi náà yàn lọ lẹ́ẹ̀dì jẹ́ àdúgbò ẹ̀ gbogbo ilé ọ̀nà ẹ̀sẹ̀ bá ní ní kápá ní kẹ́ ẹ ti múra kalẹ̀ àwọn ọ̀tá táwọn ti múra ayé kalẹ̀ gbogbo tí ó lè jẹ́ agbára fún yín òun ní kẹ́ ẹ ti múra kalẹ̀ ara ìsìlámù. ṣùgbọ́n ìta náà ti rárá ní pé gbogbo àwọn ọ̀sán tí ó máa jẹ́ nǹkan àjáwó lẹ́yìn náà lè lò òun ní jẹ́ wúwà bẹ́ẹ̀ o kéde pé kọ́ ọ̀hún àti ààrẹ pé à ó lè wa wọ́n bá gbé yàn lẹ́wàá lẹ́ẹ̀kan náà wọ́n kọ ogun ọ̀rẹ́ papọ̀. ó lè lẹ́kẹ́ ó lè gẹ̀ẹ́sẹ́ kódà kàrá àti gbogbo ẹ̀ lọ́mọ ìjà àwọn èèyàn kọ́ gbogbo ẹ̀ náà lóòótọ́ òun náà sì ní ààyè rẹ̀ ìwúlò lóòótọ́ àmọ́ ẹni tá a bá rí òun làwọn abájá ó kára ju rẹ̀ bàtẹ́kùjà o àrí kò sì lè bá ẹni tó wà nínú ilé kan lókè tó ń bá wọn òfin ní wọ́n kàrà ìṣe ìṣúlò ìṣàkó ìdílé display tó wúlà nígbà tó wọ́n ní ká fọ́ra mọ́lẹ̀ owó ti tọ́lọ̀ rẹ̀ lọ́kàrà ní kílódé nílò owó là ó sì dìde lórí oyún bá a jẹ́ wọn tó torí ìṣe lé gbogbo náà làwọn ènìyàn láti ṣe ara tí ó fi ìmọ̀ bá bá pọ̀ tó fi di ẹ̀wọ̀n lẹ́nu wọn náà mọ̀ lẹ́nu ta ìgbà bẹ́ẹ̀ ni tó ń bọ̀ lọ́nà tó jìnnà ó ti sùn orí ẹ̀ náà ti ti lórí sábà eléyìí tá a sọ tó kọjá lọ́dọ̀ mọ́ gbọ́ ọ ìwé jẹ́sìn kọ́ ayé ya ọ apànìyàn lákòókò yẹn o ṣùgbọ́n ìbọn àkàlẹ̀ nípa pé ogun ẹ̀sìn bá ṣẹlẹ̀ àyè nígbà táwọn sójà bá ṣẹlẹ̀ ara wọn lọ́wọ́ ọ̀dọ́ ikú wọn nígbà tó ṣẹlẹ̀ balẹ̀ tí yóò mọ sójà mẹ́ta ló pààyàn rárá ìdí tí wọ́n bá ti béèrè náà ní sójà òfin ni ló pa àwọn ọ̀dọ́ wọn bá lè fún ọdún tá yìí ogun mélòó lọ́pẹ̀ ní nàìjíríà lọ́dà ó lè má jẹ́ ohun kankan ẹ̀hẹ́ ṣùgbọ́n mẹ́wàá kan ló kà wá ní dúkà ẹ̀hẹ́ yóò lè kó kálukú náà lọ́wọ́ gbogbo òṣèlú tó bàjẹ́ lọ́wọ́ fẹ́ wàhálà ẹ̀kọ́ ẹ̀wà sọ̀rọ̀ ogun mẹ́sàn láàbù kọ̀ọ̀kárẹ́ o láàbù lẹ́yìn ìpààrẹ ìmọ̀ òkùnkùn báyìí àmọ́ tí yóò máa jẹ́ ìmú akalẹ̀ àdẹ́sí ló fún kíyàn parí o ìdílé rẹ̀ kálí àwọn ọ̀bẹ ti ti di àwọn fúlàní ti ti ta. bákan náà wọn lọ́la kàrá ara ẹni pọ̀ sí oko. ọlọ́run àlejò ọlọ́run tó fún wa nípa àwọn ọ̀yá lórí oṣù láti lè ọ̀rọ̀ tí ń jẹ́ bákọ̀ àwọn wọ́n ń sọ ìṣẹ̀lẹ̀ fún bàbá wọn wọ́n mú bàbá rè wá. Fèrè ọmọ wa yóò lò ká mú jáde. Ìnàgbà àbùnà na sẹ́lì àwọn wà nípa àti fèrè èdè la fi lùlù búlẹ̀. Bàbá làwọn ò sí ibẹ̀ tẹ́ ibẹ̀ tó o jẹ́. wọ́n ní ló lè dé wọn wọ́n ti tó la wọ́n fẹ́ sí ni ayé nàzàrọ́ máa bì sí hà wọ́n ń ta wọn pàdé wọ́n ń tu wọ́ wọ́n ló wù wọ́n pàdé o ṣùgbọ́n ká tuntun wọn sọ yẹn náà àtọ́ tó tó yẹ ìbá àná wọn lọ sí ìdílé ìdílé tí kòkò ló ìbá àná lọ sí ìdílé ṣùgbọ́n wọ́n kà ń bọ̀ kẹ́lí màtí wọ́n lò yí pé kí ni tuma rẹ̀ wọ́n ní sọ́kà ló lọ́rọ̀ tí wọ́n sọ ní wípé àwọn ń ṣeré ìgbé àwọn ń ta ọfà òun làwọn ń ta ń jọ́nà àti pé nàìjíríà jáwọ́ ara àfìgán àbí wọ́n ń sáré tó ta lẹ́nu tí ó kọ̀ọ̀kan sí èdè kan ń gbà wá tàbí ó kọ̀ọ̀kan wá ju ara wa dé àìsàn. ẹgbẹ́ wa sọ lẹ́ẹ̀kan ẹgbẹ́ eré ìgbé oríṣiríṣi ìwẹ́ ń bẹ tí ká sáré ẹsẹ̀ ń bẹ ká fẹ̀sùn sáré kájọra àwọn oníkárí jẹ káta wọn fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ tó ti jẹ́ ọ̀rọ̀ láti bá lọ́wọ́ á lè ṣe ọ̀rọ̀ mùsàlámọ̀ ọ̀rọ̀ á ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ṣe yáàyè. bákan náà nínú tọ́ka tirẹ̀ nínú súnà àdúgbò àwọn àbúrò náà gbà wá àti àbí ìwúrẹ́ ìrọ̀ta ọ̀dì ọ̀lọ́wọ́ á ní wa. anábì ní láàbùkì láàbùkọ̀ ìlà bìkúfin aw nafin aw àfin rọ̀wáwú àlùkọ́ǹkà tí wọ́n ní rọ̀wáwú àlùkọ́ǹkà àwọn ọmọ àlẹ́ wo ọ̀nà ni àwọn àbáwọ̀ ní àdúgbò máa ń sáwà ní ọ̀pọ̀ àti àbáwọ̀ àwọn ẹ̀rí tó tẹ́wàá lórí owó wọn mú wa fún ibẹ̀ pé àkọ́rọ́jọ ó àbùdáwó àbáwa tìrìmìlì ànìsáì ibn Májà wa Ahmed àwọn àwọn ọmọ ẹgbẹ́ mi tó bá ṣe ọ̀rọ̀ àwọn àìsàn wọ́n wá ní ìtumọ̀ ọ̀rọ̀ táwọn ti sọ̀rọ̀ láwọn àríwọ̀ sọ́là tó sọ yìí àrẹ́bí ní lábàbùkọ̀ ìlàbí kúfin kí lẹ́gbàá yóò pẹ̀lú kúfin láàpọ̀ ikú bàbá kúfin ni wọ́n sọ mí ni bá àbára ti dòwà tuntun wa yóò pẹ̀lú òye ẹ̀ àwọn àbá àti wọn tún mú sọ láti ra àdúgbò wọn ní àlòkófin ní ayé ọ̀tá bá kọ́sìlẹ̀ èdè òun náà ní ọ̀tá bá kọ̀ àmì òun lọ́ba ló pọ̀ nílé o àlùkò. Tàbáwá ní nọ́ọ̀sì ńkọ́ wọ́n ní mùsùlùmí bá kọ́tọ̀ nọ́ọ̀sì òun ní gbogbo tí ń jẹ́ àwọn wẹ́pọ̀ǹtì àwọn wẹ́pọ̀ǹtì àwọn lò láti ja ogun sí ọfà ní wípé nọ́ọ̀sì gbàǹdàrà ẹ̀yìn tí wọ́n fi ń jagun ní wọn lò rẹ̀ ní wọ́n lò rẹ̀ dáa. a ń lò ní ọmọ ọfà wọ́n máa ń lò ní irin wọ́n máa ń lò ní irin ọ̀pọ̀ tí wọ́n ń lò ẹ̀. láti ni àwọn nǹkan ìjà ní ẹ̀rí káwá ṣe bóyá bá ti ju ọwọ́ ìjà ni bóyá bá ti ju ọ̀pọ̀ ni bóyá bá ti ka ọfà ni òun ni wọ́n gbà ni وهي مسابقة الرمي في السؤال أو ما في معناه أولاً مسابقة الرمي وفاتتا أبين دون أولاً مسابقة وفاتتا من آلات الحق لا إن جدا ما نلا وان الآخر إذن جاء آخر شيء ولو ناني مسابقة للخير وما يلأقه من الحمير والبلاد هنا مسابقة يسير ما في السارة هل كلام في البلد ملالا كما في السارة كان يقول جيد وما سارة جيد فالمسيح إلينا ara tí wọ́n ti sábà ọ̀rọ̀ ẹni torí ga wọ́n ti ṣe òdìlú òun náà lọ́ba àwọn ìdí sí àwọn kẹ̀kẹ́ àwọn májìnnì àwọn àwọn ìdí mátò tó di spọ́ọ̀tù wọn ti láyé lójú wọn yẹn. ṣùgbọ́n owó ilé tí wọ́n bá ṣe ìdíkàá gbogbo kúrò ní ìdíkàá máa ń tẹ̀ ń fa ìdíkàá àwọn àwọn kíláàpù àní káfẹ́ mú bẹ́ẹ̀. bákan náà kò sì gbọdọ̀ jẹ́ èyí tí ọmọ jẹ́ ìtọ́gbà tí wọn láyé dé láyé ṣe wo èyí tí kò láti pọ̀ òun náà ní àlùmẹ́yìn tẹ́tẹ́ ẹni wọn kọ̀ lónìí gbogbo tí mo bọ́ọ̀lù báyìí tọ́ jẹ́ tí mo fi nígbà tó ọjọ́ ìtẹ́tẹ́ náà lọ̀pọ̀lọpọ̀ ń ta tẹ́tẹ́ ẹ̀kọ́ sí tàbí ìjọ́jẹ̀ bóòlé àbí ẹ̀lẹ́ ọwọ́ akẹ́lẹ́ sí tẹ̀lé tó wá sí ìtò lájẹ bóò tàbí tí mo sọ láti ọwọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ gbogbo ẹni kó ti wá ó fún wáyà pọ̀ lẹ́yìn ẹ́ fún wáyà pọ̀ bẹ sáré ọ̀la nínú àbùkù láyé pọ̀ ọ̀rọ̀ tẹ́tẹ́ wọ́n á jẹ́ kó ọ̀gá ni wọ́n bá jẹ́ kíláàsì aláàbò lọ wọ́n jẹ́ pé láwọn kò ní ìka àwọn àwòká ní káwọn èèyàn ń mú ká bàbá jẹ̀wú. ẹgbẹ́ ilé tí ó lè gbọ́ ilé tó ọ̀la ìlú ti ní mo sọ yẹn o àwọn àwòká àbúrò àbúrò tí a fẹ́ ń kà yẹn kọ́dà òde náà ti gbọ́dọ̀ lórí yẹn tó tọ́lá fẹ́ o mo ti láwọn àti ìlú káyọ̀ máa ti tẹ̀lé náà àwọn ọmọdé náà lò àtìlẹ́ náà náà lò wọ́n gba wọn náà báyìí lọ́jọ́ tó ti di ti bàbá àbá àbí náà ń dáhùn bàbá mi náà ń dáhùn ọlọ́run àyíká ti àyíká ti ṣe ọtí mímu léèwọ̀ tó ti náà léèwọ̀ oríṣi eléyìí mùtá bá pọ̀ èyí tó bá ti wọ tẹ́tẹ́ ìwọ ni òfin islam. àwọn eléyìí tí àdìsí yìí tó kọ fún wa ó fi díẹ̀ múlẹ̀ wípé mùtá bá pọ̀ ó lè wáyé sí òfin àìmùtá bá pọ̀ sí àlèédè àlèédè làǹfọ̀mí kábí làǹfọ̀mí ti mùtá bá pọ̀ bóyá yìí sáré ni àbí kó lè rìn kiri àbí kó dẹrù sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ti gbé láti ṣe ìṣe. ẹlẹ́ẹ̀kejì ni náà àwọn nǹkan ìjà ogun tá a fẹ́ kọ́wọ́ ọmọ tó ṣe ìjọ náà bẹ́ẹ̀ wọ́n lè gbé nǹkan kan bí igi búrẹ́ẹ̀lì igi tẹ́rẹ́rẹ́ wọ́n á ní kí wọ́n máa yìí lọ́kọ̀ọ́ká níbi tí ò ti lè kéde o níbi tí ò ti lè báyìí. gbogbo àwọn ẹ̀yà náà wọn fẹ́ gba sí ológun àbí ayé ní pọ̀ sí ọ̀lù wa náà àti ní káwọn náà wọ̀nyí. àti ọfà àti àdá àti ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni haafẹ́ olùdábàkọ́tẹ̀ kọ́í wàmá yẹ̀lhákùú mẹ́nà ìdílé àwọn àlẹ́ òun ni ìdíje ẹsìn àti tóun náà ló ti kéde o tó tún dàbí ẹsìn. fàlàdínú wọn ta wá lọ́wọ́ àdìsí yìí dáadáa dẹ̀rídùn alájà wa ti ti bá wọn ló ń jẹ́ ìtọ́ka lórí lílẹ́tọ̀ọ́ káfí bùbá bá fà alàgbé pé wọ́n gbé ìtẹ̀kẹ́ kalẹ̀ fún ẹni tí ó bá lè fi ní o ẹni tí ó bá borí láti tà. wàpàdé ọ̀gá àgbègbè ìtọ́ntọ́ láti nínú ìpanupọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn báwọn àti olùkú ọ̀rọ̀ nǹkan bá pọ̀ wọ́n ní ẹ̀gbà wà wọ̀ sí ọ̀rọ̀ pàtàkì fún wa pé àlàjà wa ní ìdókò lẹ́tọ̀ọ́ tẹ̀lé tó ń la fi lẹ́rù wa nínú àpapọ̀ eléyìí ṣe ìṣẹ̀lẹ̀ ìkàmà ìṣẹ̀lẹ̀ àìlẹ̀ ẹ̀lì nínú àwọn orin náà. nínú ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ tó tọ́ka sí inú rẹ̀ ní ọ̀rọ̀ ṣéwò ìlà ìdùnkẹ́ ní àrọ̀ ìmọ̀ ìwọ̀ ọlọ́ọ̀bá ẹ̀rọ fún wa wọ́n ní àtìbá àti ìbílẹ̀ ká bẹ̀rẹ̀ èdè pẹ̀lú ẹ̀sìn wàrọ́mù títa wàrọ́mù ìdí nàbẹ̀ títa ọ̀fà wà náà láti lọ́jọ́ bẹ́ẹ̀ mẹ́rin àlá àtẹ̀lẹ́ á nínú àwọn irinṣẹ́ ogun mẹ́ma amọ̀rọ̀ mẹ́ma amọ̀rọ̀ lọ́rù bí wọ́rọ̀ kúrò nínú kàtẹ́rọ̀ ọba ìdílé láti ọwọ́ láti ẹ̀yìn mẹ́ma yọ̀ọ́yìn ọ̀hálà ìdí àti ìṣẹ́lẹ̀ nínú kàtẹ́rọ̀ ọba lọ́wọ́ lórí ìjà ogun lójú ọ̀nà ọlọ́pàá.

والصبر بالأقدام كاجنة ونعوذها في الجمال طاعة يوم الجاء إنسان إنسان ورمز إذا قتل به نصر الإسلام ترى يقال هي تاني هذه ومن الإسلام ضرب وأخذ سبق عليه أتيتك أو أتيتك àrọ̀ ayé àdéhùn àlè gbígba àrọ̀ lórí ẹ̀ ápù pẹ̀lú ápù òun náà ní gbígba ẹ̀tọ́ lórí ìpẹ́tà pẹ̀lú. wọ́n ní wọ́n yẹ dúdú àtìláyé yìí máa gbọ́dọ̀ yẹ̀kúrò bí mọ́tìlá adóhùn sílẹ̀ àrùn ọ̀rọ̀. wọ́n láwọn kọ́kọ́ sọ yìí ṣíṣe àwọn eré ìdíje pẹ̀lú tí àǹfààní wà bẹ́ẹ̀ wọ́n ló lẹ́tọ̀ọ́ ìlà ń bọ̀ wọ́n tí òní ìlà kíkà ṣùgbọ́n wà ló kọ́ ọ́rù ló ẹ̀bà ó bí òòlù ha ṣùgbọ́n kí wọ́n wá rí pé àwọn eré ìdíje kan fẹ́ tó ṣe pé nínú ẹ̀sìn irú àwọn eré ìdíje bẹ́ẹ̀ ìfàsùkò ráre ni ìfàsùkò ráre lẹ́yìn tó lè pé òun tí kankan sábẹ́ ń wà rán rẹ̀ tó ju kí ni tó ju ìfàsùkò ráre lọ. nínú láàbùkù ní gbogbo àsùkò rẹ tó bá ti lè ṣe é lóko gbogbo ẹ̀ lọ́kà ká dùn ún gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ ló ṣe àkáǹtì tó wájú ọlọ́run. òṣèlú ọ̀gọ̀rọ̀ ajẹ́ nìkan tí ọmọ àtàkùkọ rẹ̀ tí ọmọ àtàkùkọ rẹ̀ ló kò tí wọ́n bá ní àlòdúhà òun náà ni àwọn nǹkan àṣeré kan tó ṣe pé bí kí wọ́n so kùmẹ́kù papọ̀ kí máa wò nínú àwọn ọ̀gá ìṣeré ká máa lò orí tí wọ́n òkú méjì papọ̀ kí á mọ̀ ló pé méjèèjì yìí ta ló lè tọ̀ ọ́. títọ́ eré orí oṣù kọjá eléyìí lẹ́nu àwọn ọ̀gá tí wọ́n máa ń ṣe náà láti bákan náà bá wa fàwọn amẹ́ni ìlú àná wọ́n ní gbogbo tọ́lá tí wọ́n ti ń pé àlà wàtàgàlà àmà àmà ọ̀gbọ́ ìlú gbogbo tó bá ti lè jẹ́ sí pé ó wá èrò tó bá ní ó ń ní bísí kó o níbi àwọn ìtọ́nà fàwọn aláǹdẹ̀ fàwọn amẹ́ni ìlú àná kálọ̀ rẹ̀ tó ọlọ́wọ́ bàjẹ́ tó ó ti lé ìdíwọ̀ wà ń lá yá áàrùn wàyí ńlá yá áàrùn ní ìṣòro kọ́dà tó fẹ́ yẹn nǹkan yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ wàyí ńlá yá áàrùn ní ìgbà yẹn kọ́ wàá gé wọ̀ ní kílẹ̀ yẹn nǹkan yẹn gẹ́gẹ́gẹ́ kò gé wọ̀ ṣùgbọ́n òun gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti tù wá lọ sí ìwá ìwé ìṣòro ọ̀rọ̀ gẹ́gẹ́ bí kàfẹ́kù wà sí yàrá gẹ́gẹ́ bí ìtajà ṣíṣe bísínẹ́sì wàtáì máa yàtọ̀ àti gbogbo àwọn àpapọ̀ nǹkan tó lè pé èèyàn máa ká ìrojú mẹ́. nínú àwọn nǹkan tó lè pé yóò máa kó àìrojú bá ní nínú àwọn ìran nǹkan eré àgbà táwọn èèyàn wàtá ìdúró láì mímọ láì sàánù bíi alàlhàkù àti ìgbékalẹ̀ gbogbo àwọn ìyá rẹ̀ kò pé ààrẹ kò lè ràn wá lọ́wọ́ kẹ̀kẹ́ lórí tó jẹ́ ẹ̀tọ́ òfin ẹ̀sìn gbogbo láti báyìí fàkó lòrú àwọn ìwọ̀nì. ẹni kò lásán kí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ pé gbogbo àwọn akókè mọ́ àwọn mùsàlákọ̀ ẹ̀rí kàdìkà àwọn wáyé ìlú kàdìkà lórí sáré kàwọn akẹ̀kẹ́ lórí ìdálórí

wàtàmọ́tò báàbàlì fùrùtìyà wọn ni wọn wá pè ní báàbù àlùfòrùtìyà wàtọ́nà kòfí àlùmùsọ̀nà báàbí àlùmọ̀sùwòrà wọ́n ti di àwọn síra tó gbajúmọ̀ tó gbajúmọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí àdúgbò wa nínú àwọn síra tí wọ́n ṣe lórí ẹ̀ wọ́n ní òkú síra tá a sọ yìí mẹ́rin ni wọ́n mẹ́rin òun ni wọ́n pè wọ́n. pẹ̀lú òkú ọlọ́run nínú dárúkú túbọ̀ mo láti lọ sàlàyé àwọn bòmíyà yìí ní ọ̀gbọ̀nma وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته